pé ẹ ti gbádùn orin ẹ̀mí tẹ́ ti gbọ́ yẹn ṣé mo pé kò sí àṣàkù lórí ètò wa lórí Orísun pápá jùlọ Ògo Ìgbàlà tẹ́ bá ti wá ń rojú yìí kẹ́ mọ̀ pé ijó ti dé nìyẹn ẹ ti jó dáadáa lé nìyẹn àwọn orin ta tún máa mú wá fún yín ganan ńkọ́ àwọn orin ẹ̀mí tó ní ìmísí dáadáa ni àwọn ọ̀rọ̀ wa náà kọ́ tá à ń sọ ńkọ́ àwọn ọ̀rọ̀ tó lóye òun náà ni mo sọ lónìí ta ti wà ta sì ti ń gbádùn Jésù lára wọn dáadáa Ọba Káyọ̀dé Matthew tá à ń sọ̀rọ̀ lórí àyànmọ́ lògó àti yànnàná dáadáa pé èèyàn tó bá lógo ó gbúdọ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ó gbúdọ̀ ní ẹ̀mí ìfọkànsìn ó gbúdọ̀ ní ìtẹríba ó sì gbúdọ̀ mọ ọlọ́run tó ń sìn. a wá wò pé níbi táyé tiẹ̀ dé yìí pẹ̀lú àwọn ọ̀dọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ṣe fà á kájà pẹ̀lú ògo wọn kí nìdí wọ́n wá owó òjijì wọ́n fẹ́ lówó òjijì ṣùgbọ́n àlejò wa sọ fún wa pé gbogbo ẹ̀dá pátá ni ọlọ́run yàn ògo mọ́ kí wá ní ìdí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n fi ń wá ògo àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn náà wọ́n ń wá ògo lọ sí ibi tí ò yẹ kí wọ́n wá lọ kí ni ìdí tí wọ́n fi ń wá ògo lọ sí ibi tí ò yẹ kí wọ́n wá lọ láti lọ gba agbára tí ò yẹ kán gbà ṣé àìmọ̀ ni yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tún ni pé a sọ̀rọ̀ àwọn ọmọ kékeré lẹ́ǹkan pé tá bá bí ọmọ tí ayé bá ti rí ògo mọ torí láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n á tọ̀ àwọn àgbàlagbà lọ àwọn bàbá mọnimọni ìyá mọyànmọyàn wọ́n á ní ọmọ yìí ọmọ ológo ni ah ológo òkìkí ẹ̀ ó máa tàn káàkiri àgbáńlá ayé nínú ìdílé ibẹ̀ inú á sì máa bí ẹlòmíì ọ̀nà wo ni àwọn òbí lè gbà láti dẹ́kun irú àwọn arógo ìbògo jẹ́. àkọ́kọ́ nínú ọ̀rọ̀ wípé àwọn èèyàn ní ògo hmm. wọ́n tún wá ń wá ògo kiri ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ téèyàn bá ní ògo gbogbo ògo ló ní àkókò hmm ògo tún ní àkókò ìyẹn ni pé títí ọ̀bá yìí ti dé bóyá o fẹ́ blow ni o fẹ́ laná <laughs> o fẹ́ gbéná jẹ o fẹ́ wá rẹ́ǹjì tó ọ̀bá yìí ti rà ní sùúrù pé àkókò ẹ̀ ò tí ì tó nìyẹn pé àkókò ẹ̀ ń bọ̀. tá bá wò bí ọlọ́run ṣe dá oòrùn àti òṣùpá oòrùn ní àkókò tiẹ̀ òṣùpá ní àkókò tiẹ̀ hmm. òjò ní àkókò tiẹ̀ hmm. bí ọlọ́run ṣe dá gbogbo ènìyàn nìyẹn. Hmm ògo táyé yàtọ̀ sí ti kẹ́hìndé ohun gbogbo ló ní àkókò hmm. àwọn èèyàn mi ò lè dúró de àkókò wọn ló mú wọn láti máa sa hmm. eré tí ò yẹ kí wọ́n sá láti máa wọnú ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n wọ̀. Hmm. ìkejì àwọn ọmọ kékeré tí èèyàn bá bímọ ní kékeré ó ní nǹkan tí ọmọ fẹ́ gbogbo ògo ló ní èèwọ̀ gbogbo ògo ló ní èèwọ̀ tiẹ̀ tá a bá wò ìgbà tí Jésù wà nínú oyún hmm. wọ́n sọ fún Maria Maria má mu ọtí líle má jẹ nǹkan ó ní nǹkan àìmọ́ ìyẹn jẹ́ wípé àwọn nǹkan yẹn jẹ́ ìwò fún ògo ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn nísìnyí gbogbo wa la ní ìwọ̀ one or two things tó yẹ pé ìrìn tá a gbọ́dọ̀ rìn ohun tá a gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ ṣùgbọ́n tá a bá wo àwọn èèyàn bìkítà fún mọ́ eléyìí tí ó jẹ́ tí ó parí ọ̀rọ̀ yìí òun ni àwọn ọmọ kékeré hmm. tá a bá bímọ ní ọmọ kékeré ó jẹ́ ohun tí Ọlọ́run fẹ́ràn. ẹ̀bùn pàtàkì lọ́mọ. lọ́mọ ọmọ jẹ́ ẹ̀bùn ó jẹ́ ìbùkún fún àwa ènìyàn tó tá bímọ ní kékeré ẹ jẹ́ kí àwọn òbí tó bá ti bímọ gbìyànjú jẹ́ kí ó ní ìbẹ̀rù Ọlọ́run. Mm torí ìdẹ̀rẹ̀ Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n tí ò bá ti sí ọgbọ́n èèyàn lè rí ògolo hmm. téèyàn bá dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run kò lè ní ọgbọ́n hmm. ìdí nìyẹn tó bá bímọ ní kékeré ẹ̀yin ẹ̀yin ìyá wa bàbá wa hmm. ọmọ yín ẹ tọ́ ní ọ̀nà Ọlọ́run ẹ jẹ́ kí ìbẹ̀rẹ̀ Ọlọ́run wà ní ara ẹ̀ ọmọ tó níbẹ̀rẹ̀ Ọlọ́run kò lè rí owó olówó kó sọ pé òun fẹ́ jì ọmọ tó níbẹ̀rẹ̀ Ọlọ́run ohun tó bá fún máa tẹ́ lọ́rùn hmm. ṣùgbọ́n tí ò bá sí ìbẹ̀rẹ̀ Ọlọ́run and tí ọmọ bá ti ní ìbẹ̀rẹ̀ Ọlọ́run kò sí nǹkan tí ò lè ṣe. tí ò lè ṣe tí ò lè ṣe. ó máa ti sọ ọgbọ́n nù. Hmm. òun ló fi fà tó jẹ́ pé àwọn ọmọ wa ọkùnrin míì tó bá dé school wọ́n á lọ máa ṣẹgbẹ́ òkùnkùn. bẹ́ẹ̀ àwọn obìnrin á máa ṣe wọ́n máa ṣe olóṣó. olóṣó ni ah, ẹ mọ̀. Ah, <laughs> wọ́n pọ̀ káàkiri hmm, torí àìlè ní sùúrù ìyá mi jẹ̀yà èmi náà fẹ́ jẹ̀yà hmm. èmi náà máa wá owó omis no. ìgbà sísìn ìgbà kíká ìgbà kíkó ṣóògbọ́ ìmọ́lẹ̀ àtàn ìmọ́lẹ̀ àtàn mo mọ̀ yẹn ṣùgbọ́n kí mọ́lẹ̀ tó tàn ń kọ́. òkùnkùn máa fara hàn òkùnkùn á fara hàn kò sí bá a ṣe fẹ́ ṣe. lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ á tàn ẹ̀dá ẹ lọ ní sùúrù ìmọ́lẹ̀ á ìmọ́lẹ̀ á kí òṣùpá tó jáde ó ó ó pass through a lot of things. cloud ṣùrùṣùrù ó bojú ẹ̀. ṣùgbọ́n ní ìkẹyìn ó máa tàn. Hmm. kí òjò tó rọ̀ ó máa pariwo hmm. ó pariwo oṣù mò ń bọ̀ o mò ń bọ̀ o ó máa hmm. bí òwe ni gbogbo ẹ̀ jẹ́ hmm. ká tó kan omi hmm. a máa kó yẹ̀pẹ̀ síta omi á jáde ìyẹn àwa tá à ń dig. ó jẹ́ bọ́ọ̀ náà la fẹ́ ṣe ń kọ́. so ohun gbogbo ló ní àkókò tí a bá ń dig bọ́ọ̀ tí ò báyìí tí débi tí omi wà omi ò lè jáde. so gbogbo ọ̀dọ́ mo rọ̀ wá ẹ jẹ́ ká ní sùúrù gbogbo ẹ̀yin màmá wa bàbá wa ẹ jẹ́ ká kọ́ ọmọ wa ní ìbẹ̀rù ọlọ́run torí ìbẹ̀rù ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. ó dà ká tó kí tó tún gbẹnu lé ibi tí mò ń lọ yìí àwọn òbí kan wà tó jẹ́ pé ọmọ ní ẹ̀bùn bí ọmọ lẹ́bùn kan tó fẹ́ máa kọrin bẹ́yìn ṣe ń kọrin wọ́n á ní láyé ò lè ṣalágbé o pẹ̀lú owó tí mo ná lé ẹ lórí àwọn míì ọmọ yẹn lónìí ìránṣẹ́ lọ́run ló fẹ́ dá ẹ́ wọ́n wá lọ di pásítọ̀ wọ́n máa dọ́dọ̀ ọmọ ọjọ́ kan tó fún ẹ ní owó oúnjẹ kò jọ́ láéláé ìwọ tí mo ní kó lọ ka lọ́ọ̀yà èmi mú mo ṣe wà yìí mi ò lè di dókítà mo fẹ́ kó o di dókítà bàbá ẹ ò lè di lọ́yà mo fẹ́ kó o di lọ́yà ọmọ rẹ̀ fẹ́ kọrin ẹjọ́ ìmọ̀ràn wo lẹ ní fúra wọn inú mi dùn púpọ̀ mm. àyànmọ́ ògo gangan mm. lè fà síta fún mi mm. ohun téèyàn bá yàn kò sí ẹ̀dá kan tó lè yí padà tí n bá sọ̀rọ̀ díẹ̀ nípa tèmi nígbà kan mo wò pé mi kọrin mọ́ i'm not singing again i'm tired akọrin. Mm bá ṣe gbá ìdí mi a máa débò míì a máa kọrin oríṣiríṣi ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run tọ̀ mí wá hmm. ó ní continue. ṣì máa ṣe lọ máa tẹ̀síwájú máa ṣiṣẹ́ lọ máa ṣe rò pé a kò gbàdúrà ẹ̀dùn rẹ̀ ìgbà ìsinmi bọ̀ kankan ṣàròjù máa ṣe kú. torí náà mo tẹra mọ́ torí àyànmọ́ ni wọ́n ti yàn láti ọ̀run nǹkan báyìí lọ́mọ ẹ máa jẹ́ hmm ìrìn báyìí ló máa rìn tí ò bá rin ìrìn tó yẹ kó rìn kò hmm. lè rí ògo rẹ̀ lò hmm. ìdí nìyẹn ẹ̀yin bàbá wa màmá wa mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ jẹ́ ká kọ́ ọmọ wa bí wọ́n ṣe ń bẹ̀rù Ọlọ́run hmm. kó ba lè ní ọgbọ́n torí ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tí ò bá dẹ̀ ní ọgbọ́n kò lè rí ògo lò ọgbọ́n la fi ń lò ó kò lè rí ògo lò ẹ wo a fẹ́ máa kásẹ̀ ètò ńlẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n ká tó kánlẹ̀ èyí náà ti mọ̀ ẹ́ ti gbádùn Jésù lára ọba káyọ̀dé máa ń tẹ̀ láìkí orí orúkọ yẹn dáadáa ó ti sọ díẹ̀ fún wa nínú ìrìn àjò pé ńgbà ó ń ṣe ṣùṣùṣù ó ti wá tó bí ọdún mélòó tí ọba káyọ̀dé ti ń kọrin mi sí báyìí. ah tí bá ní kí n wo a ti máa rí ọdún mẹ́wàá báyìí. ah ah ọdún mẹ́wàá bí àwo mélòó lẹ ti wá ṣe nínú ọdún mẹ́wàá yẹn. mo ti ṣe àwo méjì. méjì ẹ fún wa ní track kan nínú àwo kan rẹ. gbogbo ayé ẹgbẹ́ ga o gbogbo ayé ẹgbẹ́ ga o ló gbà gbogbo ọba tó dá gbogbo aráyé òun ló dá gbogbo ẹranko ẹyẹ oko wọn mọ rírì rẹ o wọn kọrin yìnyín yìnyín lójoojúmọ́ ta ló yẹ ká fọpẹ́ fún Jésù ni ká fọpẹ́ fún ká forí balẹ̀ fún ká fàyà balẹ̀ fún ìyìn ọlá ló yẹ ọ. Ah, ah. ó ga o <laughs> láìsí lù láìsí kíwọ́ọ̀dù láìsí piano mo tiẹ̀ ti mọ̀ nígbà tẹ̀ ti kọ́kọ́ ṣe praise and worship session fún wa mo tiẹ̀ ti rí náà ṣùgbọ́n dàbí pé ọ̀nà àìfẹ́ gba ọ̀nà àrà kan irú style wo ni orin ti yín yẹn ṣé hip hop ṣé afro ni àbí. I sing all all all part all all all pattern I sing afro mo ń kọ afro mm-hmm. mo ń kọ wọ́rọ̀ beat. ó dáa ẹ tún fún wa ní track kan nínú track ẹlẹ́kejì nínú abọ́ kejì ìyálọ́jà ẹ wá gbọ́ ìyálọ́jà ẹ wá gbọ́. kí ni ìyálọ́jà ṣe fún yín. <laughs> lónìí ìgboro ní béèwù dé ìgboro ní béèwù dé àyúláyúbọ̀ <laughs> lọ́wọ́ yẹ́nu hmm. ẹ̀yin màmá gbogbo wa la máa tata jèrè. àbí o. <laughs> bíbélì mi ló sọ fún mi àwọn tó bá gbẹ́kẹ̀lé olúwa wọn yóò dábòkè sí òní hmm. tí a kò lè ṣí ìnìdí láéláéláé hmm. ó yá ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin tẹ́ ń gbọ́ Orísun tẹ́ ń gbọ́ ètò yìí ó yẹ tẹ́wọ́ ẹgbàre ẹgbàre ẹgbàre ẹgbàre ẹgbàre. ṣé orin tẹ ní fún gbogbo àlàlẹ ti kọ yẹn àbí nínú nínú ábọ̀mù yìí kan ni. nínú ábọ̀mù nìyẹn. nínú ábọ̀mù lẹ́sí ti mú yẹn jáde ó yá ẹ fún ògo gbàlà yìí kan ẹ fún ògo gbàlà pẹ̀lú ayọ̀ ń gbénu nìkan ó yá ní pápápá. ògo ìgbàlà ògo ìgbàlà ni kò máa gbọ́ hmm. ògo ìgbàlà ògo ìgbàlà ni kò máa wò ní gbogbo ọjọ́ ògo ìgbàlà yìí hmm. ó ń tuni nínú. Mm ní gbogbo ọjọ́ ògo ìgbàláyé ó fúnni lọ́kàn balẹ̀ hmm. kí ni èrò inú rẹ ṣáàtì máa wo ògo ìgbàlà ayọ̀ ẹ máa dé hmm. ẹ ò pẹ̀lú àwọn ọmọ mi mi ayọ̀ ń gbénú mi <laughs> àwọn olólétò yìí ní Orísun Orísun TV ṣáà máa wò ó má gbé kúrò níbẹ̀ <laughs> ibẹ̀ ni kò fi sí ṣáà ti fẹ̀yìn tì ibẹ̀ ni kó wà ibẹ̀ ni kó wà <laughs> ibẹ̀ ni kó máa gbé ògo ìgbàlà ògo ìgbàlà òun ni kẹ́ máa wò ó mọ́mí dádì ẹ wò ẹ má wá discourage o torí ògo ìgbàláyé ibi gíga ló ń lọ àti adẹ̀ ti dé ibi gíga ó yàtọ̀ sí tiwọn eléyìí le gan o mọ́mí òun ni kẹ́ máa wo ògo ìgbàlà ògo ìgbàlà òun ni kẹ́ máa wo. <laughs> ee ọba káyọ̀dé mati ò ṣe gan ni ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń wò mí nílé ẹ wò ẹ má ẹ má tulẹ̀ dára yín láàmú ẹ má ṣògo nù ẹ má sọ àyànmọ́ nù àyànmọ́ àtògo ó jọ ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni ẹ̀yin bàbá màmá tẹ́ ń wò wá náà ẹ ràn ògo àwọn ọmọ lọ́wọ́ tẹ́ bá ti ràn ògo lọ́wọ́ ẹ ti ràn àyànmọ́ lọ́wọ́ nìyẹn ọba káyọ̀dé tó bá ti ẹ̀ pè yín sí ilé ìjọsìn ṣé ẹ máa ń gba owó àbí ẹ máa ní kẹ́ ọlọ́run á wọ ọmọ yín náà la fẹ́ fi ṣe ní pápápá. ohun tá a máa ń ṣe ni pé ó ní bí ilé ìjọsìn bá ṣe rí mhm. torí àwa náà ti ṣiṣẹ́ sẹ́yìn àti ṣẹ́folúwa lọ́pọ̀lọpọ̀. tó bá ṣe rí ṣá ẹ ti mọ bó ṣe gbẹ̀ṣẹ̀ àti mọ bó ṣe rí. ẹ bá mi fáwọn èèyàn ní social media and do ní pápápá àǹkásẹ̀ ìtúlẹ̀. orúkọ mi náà Bákáyọ̀dé Matthew mhm. mo máa ń kọ orin ẹni outing. ẹ fún wa ní social media and do yín facebook. so now Ọbákáyọ̀dé Matthew Ọbákáyọ̀dé Olóyè Mm-hmm. Facebook. Facebook Ọbákáyọ̀dé Matthew. Ọbákáyọ̀dé Matthew. Ọbákáyọ̀dé. Mm-hmm. Facebook mm-hmm. again. Mm-hmm. Ọbákáyọ̀dé Agashadua Mega Praise on Facebook. Ṣé bá ti type Agashadua Mega Praise? O máa gbé jáde fún mi. Ó dà tó bá ṣe bíi pé ẹ fẹ́ gbóhùn Ọbákáyọ̀dé ẹ̀ ṣàkàn sí mi lórí zero eight zero two four seven four nine two seven two Ayọ̀ngbínú ló máa gbé e pa ò ní gbé mánéjà ò ní gbé ló máa dá yín lóhùn kí lóhun tẹ̀ ń ṣe nílé ìjọsìn tiyín anniversary ni ìkórè àgbà ìkórè ọmọdé ìsọjí ìta gbangba ẹ kàn sí mi lọ́gán ni màá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá sì bá yín sọ̀rọ̀ ní ìtùbí ìnùbí gẹ́gẹ́ bí ọmọlúwàbí ti iléeṣẹ́ tẹlifíṣàn àti Ògo Ìgbàlà pẹ̀lú àyẹ̀wò gbérí yóò sì bá yín nà ń bẹ́ sórí afẹ́fẹ́ ẹ kàn sí mi lórí gbogbo ẹ̀rọ alátagbà mi Instagram ayọ̀ngbénu underscore alága lórí Instagram lórí Facebook dúdú yẹmi Yétúndé ẹ mi ń ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ti ń ṣe ọrùn tí wọ́n ń gbé jìkà wá dúró reverend canon akínyẹlé ọmọyájọwọ́ láti ìjọ st jude's anglican church ní ọjọ́ta àkìyí obìnrin bí ọkùnrin bukola etsy láti sábò oko ọba èyí náà ẹ ṣé àti ẹni ọlọ́run mọ̀ ní ìjọ exox ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá ńlá káfàtà nílé iṣẹ́ orísun ọ̀gá wa pátápátá àti gbogbo àwọn amúgbálẹ́yìn mi lẹ́gbẹ̀ẹ́ mi lọ́tún àti lọ́sì nílé agodo níbí báyìí èmi lẹ́ ń rí àti àwọn àlejò mi sáà ń rẹ́rìn ṣùgbọ́n iṣẹ́ takuntakun ló ń lọ nílé agodo ẹ pè wá kẹ́ sọ fún wa wípé ẹ fẹ́ gbé polówó wá tàbí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí òun nínú wa fi máa dùn ètò náà fi máa máa dùn ló máa máa ní gbọngbọn sí títí dọ̀sẹ̀ tó ń bọ̀ láyọ̀ la máa pàdé o ayọ̀ ń gbé ló sọ fún yín pé tìgbà.